you have done ṣé kí n gbé sílẹ̀ ni nínú ọ̀rọ̀ àbí kí n gbé stand ni ṣé kí n fi sílẹ̀ stand my baby can you please give me the stand the small one the stand what do you want me cross pose? yeah? yeah okay darling God bless you sweetheart. listen. ogun ọkọ ogun ọgọdẹ ẹmí pin o mo dákúrò lórí mi ogun ọgọdẹ ẹmí pin o orí mi kọ. thank you sir. pèsè <laughs> àná pẹ̀lẹ́ olúwa rẹ mi yóò dára fún yeah let me go on my hair Yes, Lord. Thank you, Father, for this morning. Heavenly Lord, your name is wonderful. Your name is powerful. Your name is beautiful. I worship you, Lord, for you are mighty. You got all in your hand. Heavenly Lord, Heavenly Lord, your name is wonderful. Your name is powerful. Your name is beautiful. I worship you, Lord, for you are mighty. You got the whole world in your hand. You got the whole world in your hand. You got the whole world in your hand. You got the whole world in your hand. You got the whole world in your hand. Heavenly Lord, Heavenly Father, your name is wonderful. Your name is beautiful. Your name is powerful. I worship you, Lord, for you are mighty. You got the world in your hand. Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, alágbára gíga nínú àwọn ọ̀run, nínú ayé, alágbára gíga, ọba tó dá gbogbo ènìyàn tẹ́nikẹ́ni kò dá, ọba tó pọ̀ ju gbogbo ènìyàn lọ, ọba tó ní ìmọ̀ ju gbogbo ní ìmọ̀ ayé lọ, ọba tó sì ní ọlá ju gbogbo ọlọ́lá ayé. Kábíyèsí o, a lè wí lè ṣe, a lè ṣe lè wí ọlọ́run tí a kò tiẹ̀ rí ṣùgbọ́n tá a rí ṣe ọwọ́ rẹ̀ ọba tí à ń pè lójoojúmọ́ tó sì ń dá wa lóhùn ọlọ́run tó máa ń ṣe baba fún ẹni tí kò ní tó máa ń ṣe ìyá fún ẹni tí kò ní tó máa ń ṣe ọkọ fún ẹni tí kò ní tó máa ń ṣe ọmọ fún ẹni tí kò ní tó máa ń ṣe ẹbí fún ẹni tí kò ní tó máa ń ṣe ènìyàn fún ẹni tí kò ní ènìyàn kábíyèsí o ọba tí a máa ń pè níbi gbogbo tó sì máa ń wà níbi gbogbo tó tún péjú níbi gbogbo ọlọ́run kábíyèsí a kò lè yìn ọ́ tán àyẹ̀yìn tán àpèpè tán alágbára gíga alápájábíjábí ọba tí a ń pè ní àjò tó máa ń dá wa lóhùn lájò tá a tún máa dáhùn lẹ́nu ńlé kábíyèsí o ọba mi tó jáde tí ò tán lé tàlàbá fi ọwé ta ló lè bá ọdọ gba ẹrù jẹjẹ létí òkun pupa mo dúpẹ́ lórí ọkọ mo dúpẹ́ lórí àwọn ọmọ tẹ́ fún mi mo dúpẹ́ lórí ayé mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi mo dúpẹ́ pé gbogbo pagbẹ́ tí ọ̀tá dẹ sílẹ̀ láti rò pé wọ́n fẹ́ fi mí ṣẹlẹ́yà mo dúpẹ́ pé kò ní wá sí mi ó yóò mú ọ̀tá àwọn tó dẹ pampẹ́ náà yóò mú gbogbo tí ọ̀tá pinnu lórí mi pátápátá ni yóò bàjẹ́ ọlọ́run ẹ ṣé ọba tó ń gbọ́ àdúrà mo yìn ín lógo mo ṣe yín lọ́ba fún oore ọ̀fẹ́ ńlá làtẹ fún mi láti máa gbàdúrà ẹni ṣáà máa wò mí fún lẹ́ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa mo dúpẹ́ o ní gbogbo ìgbà tí mò ń wò yín tí ẹ kò jẹ́ kó jú tì mí ẹ̀yin ni ẹ̀yin alátìlẹyìn mi ẹni bàbá mi ẹ̀yin lẹ́kọ́ mi débi tí mo dé yìí ẹni àná àti ẹ̀ní mi kábíyèsí o àpònà òṣùná tí mo ti ń ná tí ẹ jẹ́ kí tẹ́ ẹ kí run dry ọlọ́run gbogbo ènìyàn kátọ́ táwọn ìka kan ni wọ́n parapọ̀ ni wọ́n sọ wípé wọ́n kórìíra òtítọ́ wọ́n sì ṣe fún ọ ìkà fún mi ni wọ́n ní ká má wí ṣùgbọ́n gbogbo àti ẹni kí n máa tẹ̀síwájú ẹni kò sí problem any in fact you have a purpose for my life you are doing that to save to know for people all over the world to know exactly what you are depositing me thank you lord nítorí pé o fà mí yọ ọmí o fà mí yọ o sì tà mí yẹ láàrin àwọn ènìyàn o fi mí wọ̀n olúwa ẹ ṣé olùgbàlà ẹ ṣé fún rere ni yes yes yes yes fún rere ni we are complaining about them they cannot complain about us ọlọ́run ẹ ṣé gan ni kì í ṣe agbára mi o agbára yín ni ẹ̀yin lẹ deposit the holiness the dignity that will create your fear into my heart. It's you, Lord. It's not me. I cannot choose that. It's you that just decided to build me the way I am today. Hallelujah. Be unto your name in Jesus' name. Thank you, Lord, because my name, those things they are planning for me that is evil will not come to pass. It will not come to pass over my children, over my husband, my well wishes all over the world. Thank you, Father. Lord, we worship you. Lord, we worship you. Father, Lord, please forgive me now. In the mighty name of Jesus, please have mercy upon me. Have mercy upon my daughter. Have mercy upon my husband. Have mercy upon upon all my well wishers all over the world. Have mercy this week o lọ have mercy o lọ have mercy o lọ have mercy o lọ have mercy gbogbo àwọn olólùfẹ́ mi ni kò ṣàánú fún ṣùgbọ́n láìkọ́ àwọn ọ̀tá mi mo bẹ̀bẹ̀ fún ni nítorí pé ẹnìkan gbàdúrà fáwọn ọ̀tá wa níbikíbi tí àwọn ọ̀tá bá kóra jọpọ̀ sí ọlọ́run bá mi rán ikú sáàrin wọn bá mi rán ìyà sáàrin wọn bá mi rán ìjà sáàrin wọn ìjà tí ò ní ṣe é parí tí jésù yóò fi padà dé òun bá mi rán sáàrin wọn gbogbo ẹnikẹ́ni tó sọ pé òun ò ní gbọ́ òun ò ní gbà lórí ọ̀rọ̀ mi àwọn ìka ènìyàn ni ọlọ́run jọ jẹ́ kó máa fi ẹran ara wọn kó máa fi fìdí ara wọn kó máa fi ẹ̀jẹ̀ ara wọn kó máa fi ṣomi mu lórúkọ jésù mo gbàdúrà láti wákàtí ẹ lọ gbogbo aṣeni níbi aṣèkà fún ènìyàn tó tún máa ń dúró tì í pé ó kọ ọ̀nà tó máa gbà láyé gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà fún gbogbo wọn láti wákàtí lọ ọlọ́run bínú sí wọn àwọn tó bá mi jà lọ́jọ́ tó pẹ́ tí wọ́n ní wọn ò ní gbọ́ wọn ò ní gbà ọlọ́run bá wọn jà ogun tó jọjọ́ orí wọn lọ ọlọ́run bá mi gbé e bá wọn ẹlẹ́dàá o aṣẹ̀dá gbogbo ògo gbogbo ọlá gbogbo tó ti gbà lọ́wọ́ mi tó fagiri gbà tó sọ pé táwọn bá ti gbà kò sẹ́ni tó máa ń bi wọ́n fún mo gbàdúrà ẹ̀yin ni mò ń pè ọba mi tó máa ń bi ní tí ẹnikẹ́ni kò sí lè sọ pé no tó bá pàṣẹ kò sẹ́ni tó lè yí padà bẹ́ẹ̀ ni tó bá ṣẹ̀nù kò sẹ́ni tó lè tì when you say yes nobody can change it daddy Lord I pray láti wákàtí lọ gbogbo eré tán ti gbà lọ́wọ́ mi ọlọ́run gbà padà fún mi ẹ̀dá ìkọlọ ti tí ó ní padà ó dàbí àlá ẹnu wọn kún fún ẹ̀rín gbogbo àdúrà ní láti wákàtí ire tán gbà lọ lọ́wọ́ mi lọ́wọ́ ọmọ mi lọ́wọ́ ọkọ Olúwa gbà padà fún wa ní orúkọ jésù Olúwa gbà ìtọ́ wa padà fún wa ní orúkọ jésù Olúwa gbà ire wa padà fún wa ní orúkọ jésù gbogbo àwọn ajánilólè àá màríbo sotayaba gbogbo ìgbìmọ̀ olè wọ̀nyí we are so powerful there is nothing can happen to us. Father, I pray that you happen to them. Father, Lord, raise your standard against them. Fight them. They believe that nothing can happen to them on this earth. But Lord, I pray that you happen to them. Be their disasters from now. Olúwa bínú sí wọn. Ọlọ́run kọlù wọn. Olúwa dìgbòlù wọn. Ògbèjà kẹ́rù ògbóníjà. Olúwa gbèjà èmi àti ọkọ mi àtọmọ mi. Ọlọ́run gbèjà wàjà lórúkọ Jésù. Olúwa gbèjà wàjà. Gbogbo pàǹpẹ́ tí àwọn ẹni bí àti ẹni kan nì tí wọ́n dẹ sílẹ̀ fún ayé wa. Gbogbo wọn pátápátá porogodo. Mo gbàdúrà gbàdúrà gbogbo pàǹpẹ́ yín kó máa mú yín gbogbo kòtò tẹ́ gbẹ́ sílẹ̀ fún èmi àbí ọmọ mi àbọ́kọ mi àbáwọn olólùfẹ́ mi gbogbo ẹni tẹ́ gbẹ́ kòtò lórúkọ Jésù kí ọdún yìí tó parí a ó fi yín dí kòtò lórúkọ Jésù Kristi Násárẹ́tì Ọlọ́run tó da ayé àti ọ̀run gbogbo àwọn èèyàn tó ń jà fún mi gbogbo àwọn èèyàn tó fẹ́ kó dára fún mi gbogbo àwọn èèyàn tó ṣàánú fún mi gbogbo àwọn èèyàn tó ràn mí tó dìde láti ràn mí àdúrà láti wákàtí yìí lọ gbogbo ẹ̀tọ́ mi lórúkọ Jésù Ọlọ́run gbà fún mi ó lọ gbẹ̀tọ́ mi fún mi àwọn tó bá mi jà Ọlọ́run bá wọn jà àwọn tó kọlù mi Ọlọ́run kọlù wọn àwọn tó bá mọ mi jà tó bọkọ mi jà Ọlọ́run bá wọn ẹ̀dá bẹ jà ògbèjà kẹrù òbò níjà ọba mi ajá má jẹ̀bi Ọlọ́run gbèjà mi o Ọlọ́run gbèjà ọkọ mi o Ọlọ́run gbèjà ọmọ mi o gbogbo àwọn ènìyàn tí a ń bẹ̀ lọ́wọ́ láti máa yọ mí lẹ́nu tí wọn ò ní owó láti fún mi wọn ò ní any assistance but just to come and record my voice or come and listen pé yes he's cheating he's a cheater just to play my record gbogbo àwọn tó ń bẹ ìkà lọ́wọ́ ẹ̀sìn mi mo gbàdúrà fún gbogbo yín lórúkọ jésù kẹ́ ẹ ṣòfò tilétilé kẹ́ ẹ máa ṣòfò tọmọtọmọ gbogbo ẹni tó dẹ papẹ́ sílẹ̀ fún mi ó yá mo gbàdúrà fún yín aburú tẹ ẹ dẹ gbogbo papẹ́ tẹ ẹ dẹ kó máa mú yín lórúkọ jésù ogun tó jọjọ orí yín lọ kó dé bá yín ah thank you father because you answer prayer ọlọ́run tó da ayé àti ọ̀run mi ò ní ṣìṣe ọmọ mi ò ní ṣìṣe ọkọ mi ò ní ṣìṣe lórúkọ jésù ọ̀sẹ̀ yìí o awọnú rẹ̀ ní orúkọ ti bàbá ti ọmọ àti ẹ̀mí mímọ́ ayọ̀ tó wà nínú ọ̀sẹ̀ yìí òun ni tèmi onítọkọ mi onítọmọ mi gbogbo ẹni bá pinnu ibi fọkọ mi tó bá pinnu ibi fọmọ mi tó bá pinnu fún èmi ibi fẹ́ mi bọ́lá fọláṣadé gbogbo ibi máa bà yín lórúkọ jésù ogun máa gbé yín mi gbogbo ẹni tẹ́ ẹ dogun fún mi tẹ́ ẹ sọ pé fẹ́ gbé mi mi èèwọ̀ <laughs> ni mi ò ṣe gbé mi fún ọ̀tàkọ̀tà fún agbára kàkíkà mi ọmọ mi ò ṣe gbé mi ọkọ mi ò ṣe gbé mi gbogbo ẹ̀yin òmìrán tẹ́lẹ̀ máa ń mi ògo ẹ máa ń mi èèyàn tògótògó mo gbàdúrà fún yín àjàjà ẹ̀yin tí mo ṣoore fún tẹ̀dógún fún mi lórúkọ Jésù ikú burúkú kó gbé yín pa kó gbọmọ yín pa ogun tí ò ní parí tó máa gbé yín mì kó dé ba ayé yín ọ̀run yóò bá yín jà ọkàn yín ní balẹ̀ my enemy your mind no go touch ground láyé èèwọ̀ ni ọkàn yóò ní balẹ̀ bẹ́ẹ̀ lọ sóko ọkàn yóò ní balẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ lọ sílé ọkàn yóò ní balẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ lọ sóde ọkàn yóò ní balẹ̀ níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní kọ́kàn mi má balẹ̀ tẹ́ ẹ ní kọ́kàn ọmọ kan mọ́ mi ò ní balẹ̀ tẹ́ lọ́kàn kọ̀ọ̀kan mi ò ní balẹ̀ ẹ̀yin tó yẹ pé olè lẹ máa ń jà tẹ́ bá jani ló lè tán lójúkorojú ẹ máa ní kó fòkó kó mi gbogbo tẹ́ kó jọ ní iná kó jó dànù gbogbo àwọn tó dìde tó ń ràn yín lẹ́yìn wọn lórúkọ Jésù ọ̀run kó bì yín wó gbogbo ẹni wọ ẹ̀mí mi ẹ̀mí rẹ̀ yóò ṣòfò ó fi ẹ̀mí ṣòfò kí ọdún tó parí ó ṣòfò ẹ̀mí gbogbo ẹni wọ ẹ̀mí mi tó wọ ẹ̀mí ọmọ mi tó wọ ẹ̀mí ọkọ mi gbogbo ẹ̀yin ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ ẹ ó ṣòfò ẹ̀mí kọ́dún tó parí àníṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi jà tẹ́lẹ̀ ní gbọ́ tẹ́lẹ̀ ní gbà tẹ́ni nínú ìjàgídíjàgan àti ìjà lẹ́ ti ń jẹ lẹ́ bẹ́ẹ̀ ṣe ń pa àwọn ènìyàn sáyé ọ̀run yóò pa yín sọ̀rùn lórúkọ Jésù gbogbo ẹni parapọ̀ láyé èyí tí mo ṣoore fún tó jẹpun tó jata mẹ́ tó darapọ̀ mọ́ ogun fún mi bóyá láti ilé bàbá ni àbí láti ilé ìyá ni tẹ́ wọ́n darapọ̀ mọ́ àwọn tìta àti gbogbo yín lápapọ̀ lórúkọ Jésù ọ̀run yóò fi yín ṣòfò lágbára Kristi lágbára Kristi lágbára epo mi lágbára iyọ̀ mi lágbára oúnjẹ mi tẹ́ jẹ lágbára ọlá àti ire tí mo ṣe fún yín tẹ́ padà sọ níbi mo gbàdúrà fún yín bíbélì sọ fún mi ó lẹ́yìn tá a bá ṣ ṣoore fún láyé tó fi ibi sán ó níbi òní kóònù ayé rẹ̀ mo gbàdúrà fún gbogbo yín ibi òní kóònù ayé yín ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbàmì kó máa ṣe sí gbogbo yín mo gbẹ ní sí ogun tìní ẹ̀ ń jẹ́ sọ́ra dogun lórí Facebook tí mi ò ṣẹ̀ tí mi ò rẹ̀ tá a bá ṣoore fún yín ẹ̀ sọ́ra yín dogun ẹ̀ sọ́ra ẹ̀ fi ibi sán fún ni gbogbo yín porogodo àti ní orí ilẹ̀ àti mi kíbi tẹ́ bá wà ibi òní kóònù ayé yín ọ̀run yóò gbẹ̀sán lára yín láì láàánú nẹ̀ bẹ́ẹ̀ ṣe láàánú mẹ́ tí mo ṣoore fún yín tán tí mo jẹ́ dáadáa sí yín tẹ́ jẹ́ ibi fún mi ọlọ́run ò ní láàánú yín láti wákàtí lọ ọkàn yín ò ní balẹ̀ ní tẹ̀lé ẹ ó ṣìṣe ni tọmọtọmọ yín ọkàn yóò ní balẹ̀ ọ̀run yóò gbógun tì yín agbára yín yóò pin ojú yóò tì yín ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ọlọ́run tó dá ayé àti ọ̀run mo gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi èmi àtọmọ mi àtọkọ mi àti gbogbo àwọn tó fẹ́ràn mi tó ń jà fún mi ọwọ́ ipa ayé ipa ọ̀tá kò ní ká èmi àti yín lórúkọ jésù ní gbogbo ìgbà tí ọ̀tá bá ti ń gbógun wọn ò máa ṣubú ni ní gbogbo ọ̀tá bá ti ń ta ọfà ọfà náà yóò máa padà lọ bá wọn lónìí o lẹ́ǹkan sí èmi bọ́lá fọláṣadé àtọmọ mi àtọkọ mi lẹ́ẹ̀ni agbagbára kò ṣeé mú fún oṣó kò ṣeé mú ní o agbára tó máa ń dá ibi padà sórí gbogbo àwọn tó bá ṣe bí mo gbà lónìí mo jẹ èmi fọmọ mi jẹ mo fáwọn ọmọ mi jẹ mo fọkọ mi jẹ mo fáwọn olólùfẹ́ mi jẹ agbára tí o agbára ìkáyé ò lè káká tí ò lè kápá mo gbà lónìí gbogbo ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ mi fún àdúrà ibi àbí tó pe ìpàdé òkùnkùn kan bóyá láàfààní tó ń ṣe kàpàdé àdá burúkú kan àbí èyí tó jẹ́ babaláwo àbí tó ń pe ọ̀fọ̀ àti àyájọ́ burúkú kan àbí àwọn wòlíì tó máa ń lo iṣẹ́ burúkú kánù dúdú àti pupa àti seven book of moses lórí ènìyàn àti àwọn iṣẹ́ bí kan lórí ènìyàn tó máa ń pe àwọn àlùjọ̀nú láti rán wọn níṣẹ́ gbogbo yín porogodo ẹ ó fọwọ́ ara yín ṣe ra yín lórúkọ Jésù ẹ ti di àpèrègbè báyìí ẹ fò okùn mọ́rùn ara yín ni lórúkọ Jésù ẹ ó para yín ni lórúkọ Jésù gbogbo ibi tẹ́ bá ti pinnu fún èmi àtọkọ àtọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi ẹ máa forí ara yín gbé lórúkọ Jésù torí pé agbára tó ń bẹ nínú mi ó ti ṣàlàyé fún mi pé kò sóúnjẹ olóró kan èyí tí a lè dàkọ èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi tó máa ṣe rere àwọn tó bá dìde sí wa ní ìdájọ́ a ó dá wọn lẹ́bi gbogbo ẹni p pè pàdé ibi lórí mi ní kọ̀kọ̀ ní gbangba ẹ ó bá jẹ̀bi nẹ̀ lórúkọ Jésù ìyà yóò jẹ pa ogun yóò jà yín bẹ́ẹ̀ ni o gbogbo ẹnikẹ́ni tí mo ṣiṣẹ́ tó sọ pé mi ò ní fi ìrọ̀rùn jẹ iṣẹ́ rere tí mo ṣe láyé gbogbo ìwọ ìdábẹ̀ ogun tó dọjọ́ orí ẹ̀ máa gbé ẹ̀mẹ̀ lórúkọ Jésù ipá ẹ̀ agbára ẹ̀ kò ní kà kò ní kọ́mọ mi kò ní kà kò ní kọ́kọ mi bẹ́ẹ̀ lórí kò sì ní padà Thank you, Father, for this morning. We worship you, Lord, because you are God. Nobody like you. From east to west, not to south. That be the exalted, be glorified forever. Ọlọ́run mi ẹ ṣé, Ọlọ́run mi ẹ ṣé, Ọlọ́run mi ẹ ṣé. I call my people, my children with the blood of Jesus Christ. I open this week, I open this day in the name of the Father, the Son, and the Holy Spirit. Ọlọ́run o, Ọlọ́run o, Ọlọ́run o, ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run mo pè yín fún àánú mo pè yín fún ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ o ọlọ́run ràn mí lọ́wọ́ o ẹni bá gbàdúrà lòdì sí ayé mi tó bá ń dárúkọ mi fún àdúrà òdì àdúrà yín máa dẹ̀ṣẹ̀ ìbéèrè mi máa rùn sọlọ́run ẹ ó gbẹ dànù ọ̀run yóò kọ̀ yín bó ṣe kọ sọ́ọ̀lù babaláwo tó bá ń dáná oògùn tì mí tó ń dògùn lára mi bẹ́ẹ̀ ni yóò bù mí ráàyè lọ́wọ́ ẹ ó ṣe rẹ̀ pa àwọn àdìjọ́dún tó máa ń pè àwọn agbára burúkú tó rán níṣẹ́ wọ́n dojú ìjà kọ́ ó ṣi yóò dé bá ọ ó fún àwọn tó ràn ẹ́ lọ́wọ́ ó fún wọn níwọ̀ jẹ àṣìṣe ṣá ló máa ṣìṣe gbogbo ẹ̀yin ọ̀tá mi ọ̀tá tó dògùn sọmọ mi tó dògùn sọkọ mi gbogbo yín pátá ẹ ó ṣìṣe ni lórúkọ Jésù ẹ ó ṣìṣe ni ẹ ó ṣìṣe ni bẹ́ẹ̀ lórí kò ní padà ṣùgbọ́n gbogbo àwọn tó ràn mí lọ́wọ́ àwọn tó ràn ọkọ mi lọ́wọ́ gbogbo àwọn oníṣòwò wa pàápàá àwọn tó bá bá wọn hmm, gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ gbogbo yín pátápátá Ọlọ́run ẹlẹ́dàá ayérayé yóò ràn èmi àti yín lọ́wọ́ yóò máa ràn wá lọ́wọ́ yóò ràn ọkọ mi lọ́wọ́ Ọlọ́run má padà o Ọlọ́run ṣàánú fún mi gbogbo agbára tó di ètò ìnáwó mi mú kokoko tó ní mi ò ní rí lò tó ní mi ò ní rí lò nígbà tí mo ń ṣe tí mo ń ṣe òwò mi wọ́n kọlù mí wọ́n gbà tán wọ́n á ní a máa fojú ẹ̀rá rẹ̀ ni olórí ogun náà olùwàsọ́dọ̀ òkú ní ìta gbangba olórí ogun tó jà mí olùwàsọ́dọ̀ òkú ní ìta gbangba olúwa fi kú ẹ̀sìn pa olórí ogun tó jà ọmọ mi olórí ogun tó jà mí lórí ọkọ olórí ogun tó jà ètò ìnáwó mi ọlọ́run fi ìta gbangba pádànù lórúkọ jésù gbogbo ẹni tó ń lólórí jìnnà sí mi gbogbo ẹni tó sọ pé èrè ò ní tẹ̀mí lọ́wọ́ ẹni tó sọ pé mi ò ní ṣàṣeyọrí tó sọ pé máa máa fún Hmm. mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ láti wákàtí lọ olúwa fi ikú ẹ̀ olúwa fi ṣe ikú ìta gbangba olúwa fi ẹ̀sìn ẹ̀ olúwa fi ṣe ti ìta gbangba ẹyẹ ojú ọ̀run kó jẹ òkú ẹ̀ bàbá mi àtọlọ́run mi ìdájọ́ tó le jù láyé ni kó bá mi ṣe fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo anilára gbogbo ẹni tó sí ọkàn le tó sí àyàlé lórí ọ̀rọ̀ mi ẹ̀sìn ńlá ò kó dé bá gbogbo wọn pátápátá ọ̀run gbé wọn mẹ́ ọ̀run gbé wọn ilẹ̀ kó gbé wọn mẹ́ ọ̀yà ẹ̀run ẹ̀dídé ìjà ẹ bá wọn wí ẹ bá wọn jà ẹ dà wọn láàmú ẹ ṣe wọn ríboríbo bó ṣe ti ṣe mí látọ̀ àtọdún tó ti pẹ́ tó ń dà mí láàmú tó ń ṣe mí ríboríbo bá mi ṣe wọ́n ríboríbo ẹ̀yin ogun ọ̀run dà ẹ ṣe wọ́n ríboríbo ẹ̀yin abiyamọ ọ̀run ẹ ṣe wọ́n ríboríbo ẹ̀yin ogun ọ̀run ẹ ṣe wọ́n ríboríbo ẹ̀yin ogun ayé ẹ ṣe wọ́n ríboríbo ẹ̀yin èèyàn tẹ́ lágbára lẹ́yìn ẹ ṣe wọ́n ríboríbo gbogbo ẹni ṣe mí ríboríbo tó dà mo gbàdúrà fún gbogbo yín pátá ọ̀run yóò dà yín ríboríbo ogun yóò jà yín ibi tẹ́ ẹ ṣe yóò dà lé yín lórí bíbélì ní mò ń bọ kankan èrè mi bẹ pẹ̀lú mi láti san fún oníkàlùkù gẹ́bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni o ó ní ẹ má gbàgbé èmi yóò san fún oníkàlùkù ṣe iṣẹ́ rere fún fi bi san ibi òní kò náà yé rẹ̀ ẹni tí mo ṣoore fún láyé tó fi bi san fún mi tó lọ jù mí lọ ọ̀run yóò san ibi fún ẹ ó jẹ̀bi rẹ̀ ibi ẹ padà sórí ẹ ọ̀run yóò san fún ẹ bó ṣe ṣe fún mi ẹlẹ́dàá yóò san fún ẹ bó ṣe ṣe fọ́mọ mi ẹlẹ́dàá yóò san fún ẹ bó ṣe ṣe fún mi bó ṣe ṣe fún mi gbogbo yín pátá porogodo ọ̀run yóò san fún yín lágọ̀ọ́ àwọn ọ̀tá mi ikú burúkú kó máa gbé yín pa ẹ ò ní sinmi ọkàn yín ò ní balẹ̀ bẹ́ẹ̀ ló máa rí fún yín kò sí kò ní yípadà láéláé jésù olúwa wa ọlọ́run lẹ́ǹkan sí ẹ ṣe mo yìn lógo mo ṣe lọ́ba gbogbo àwọn tó ń jà fún mi ọlọ́run bá fún wọn èmi bọ́lá fọláṣadé mo gba agbára ẹ̀mí mímú tó máa ń lọ ní ráìṣànẹ̀ lórúkọ jésù mi ò ní ṣìrìn mi ò ní gbé ọmọ mi wọn ò ní ṣẹsẹ̀ gbé wọn ò ní ṣìrìn ọkọ mi ò ìṣẹ̀dá rẹ ni mo bá wí ò ní ṣẹsẹ̀ gbé ò ní ṣìrìn lórúkọ jésù the lord will make you powerful that your enemy any man or woman that rise against you they will perish before you the lord will bring them down before you in the mighty name of jesus christ mo gbàdúrà èmi bọ́lá fọláṣadé i will not be your enemy i will not be my enemy never in the mighty name of jesus So far, I'm not your enemy, and you are not my enemy. Forever you win. You will continue to win. Yes, in the mighty name of Jesus, I will be a winner. I'll be a champion. My honor will be a winner. I'll be a champion. My children will be a winner and champion in the mighty name of Jesus Christ. Gbogbo ẹni tẹ́ di kánkáwọ̀, tẹ́ di kòkòrò, tẹ́ di ajẹnirun. Ajẹnirun ayé yóò jẹ yín, kòkòrò ilẹ̀ yóò jẹ yín. Ẹ ó di ìjẹ fún kòkòrò, ẹ ó di ìjẹ fún ilẹ̀. A ó gbé yín lọ sí tẹ́kú. Gbogbo ẹni tó ń dẹ pańpẹ́, tó ń wá mi káàkiri láti ṣe níbi. Ọ̀run yóò ṣe yín níbi. Ọ̀run yóò wó yín lulẹ̀. Ọ̀run ọ̀run yóò bá yín wí lórúkọ Jésù ojú yín a ó fi gbolẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo ẹ̀yin ìka tẹ́jẹ̀ ń bẹ lọ́wọ́ yín tẹ́ máa ń ṣèkà fún àwọn ènìyàn tẹ́ máa máa gapá pé kò sẹ́ni tó lè mú yín ọ̀run yóò mú yín láti wákàtí lọ ọlọ́run yóò di ìṣòro fún yín kò sẹ́ni tó máa lè sọ́ọ̀fù problem yín láyé yìí lágbára ọlọ́run ọ̀run yóò tààrọ̀ yín ní kókó yóò dì pa yóò sì sọnù ẹ ò ní rábàáyọ bẹ́ẹ̀ ló máa rí o gbogbo ẹni bá mi jà lọ́jọ́ tó pẹ́ àbí tó kàn mọ̀ pé eléyìí náà ti bàjà eléyìí náà ti bàjà àmọ́ eléyìí náà máa bàjà tẹ́ wá ń sọra yín di ogun tẹ máa ti rẹ́nìkan tó ń bájà tí ò ṣẹ̀yìn tí ò rẹ̀yìn ẹ máa tún di ogun mẹ́rin náà ẹ máa máa bàjà ẹ máa máa di lọ́wọ́ gbogbo ẹni tẹ́ jẹ́ ìdíwọ́ fún mi tẹ́ ba platform jẹ́ ọ yóò kọlu ilé yín yóò kọlu ọmọ yín yóò kọlu ètò ìnáwó yín yóò kọlu ìlera yín ẹ ó ṣe àìsàn kú ni ọ̀run yóò tà yín lọ́fà ikú bẹ́ẹ̀ ló máa rí o ọ̀run bínú sí yín o ọkàn yóò ní balẹ̀ gbogbo ẹni tí mo ṣoore fún ah àbẹ̀jẹ́ tí mo fi omi jẹ́ mi gbàdúrà fún tí mo súre fún tẹ́ wá sọra yín dogun fún mi mo gbàdúrà fún yín lónìí o gbogbo omi jẹ́ mi pátá yóò di ègún lórí yín ọ̀run yóò sọ àdúrà mo gbà fún yín yóò sọ di ègún lórí yín pátápátá gbogbo ẹni tí mo gbàdúrà fún tẹsọ ayín dogun lórí mi àn fún mi tẹsọ ayín dogun lórí fún ọmọ mi àti gbogbo ohun tí ẹ máa ṣe láti wákàtí yìí lọ mo sọ bí ikọ̀ bí ìrìnjú Elédùmarè yìí pé o gbogbo àdúrà tí mo gbà fún yín yóò di ègún lórí yín yóò di ègún lórí ọmọ yín yóò di ègún lórí ilé yín yóò di ègún lórí gbogbo ohun tẹ bá ti ṣe ègún yóò jẹ yín láti òkè pa bẹ́ẹ̀ ni ọlọ́run ò rí yọ́nú sí yín ọlọ́run ò rí inú ọlọ́run ò rí dùn sí yín mọ́ tí ọlọ́run bá ń ronú tó bá ń sọ fún yín kẹrọnú padà ẹ ní ro ronúkúwàdà bẹ́ẹ̀ ló máa rí mari bàṣẹ negere bàbá nẹgẹrẹbọ ya ba, gbogbo ẹ̀yin ìkààyè mi gbogbo ẹ̀yin tẹ́ ṣe mí níbi ibi ma jẹ́ ti yín ni gbogbo tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí mi láyé tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ mi ọ̀run yóò jẹ́ kó ṣẹlẹ̀ sí yín ẹ̀yin lẹ níbi yín o téèyàn kan bá ti robi orí ara ẹ̀ ló máa fi ń gbé ẹ gbọ́ ẹni bá ti bá mi jà á máa ni ẹni fi méré ní kọ̀kọ̀ àti ní gbàgbà ọ̀run yóò fi yín ré ní orúkọ Jésù lágbo àwọn ọ̀tá mi àní kú kó máa gbẹ̀yìn pa ẹ ṣẹ̀sìn ayérayé ọ̀run tú yín láṣìírí bí ọ̀run kàn yín lábùkù ọ̀run fi yín ṣe ẹlẹ́yà bẹ́ẹ̀ gọ̀gọ̀ lórí kò ní padà mo gbàdúrà fún ọkọ tèmi àwọn tó ń jà fún mi àwọn olólùfẹ́ mi lórúkọ Jésù Ọlọ́run bá mi jà fún wọn Olúwa jà fún wọn Olúwa jà fọ́kọ mi Olúwa jà fún wa Olúwa jà fún wa Olúwa fún wa gbogbo tó ń gbà lọ́sẹ̀ mo fẹ́ kó dá padà ní ìlọ́po ìlọ́po bílíọ̀nù àwọn tó fojú mi wá máa ní ẹ má fowó ba ṣeré o wọ́n jà mí lólè tán wọn sọ fún mi wọ́n ṣèkà fún mi wọ́n bá mi wọn sọ fún mi wọ́n pa bàbá ọmọ mi lórí ẹ̀ wọn ṣe nǹkan kan sí Ọlọ́run o ẹ̀yin ni mò ń pè lójoojúmọ́ tí n pè yín ní kọ̀rọ̀ màá pè yín ní gbangba nígbà tó bá d dùn mí nígbà tí ò bá dùn mí màá pè yín ẹni mo tún ti pè lónìí o ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Sunday bẹ́ẹ̀ ni o mo àmì láàárọ̀ kùtùkùtù ọjọ́ sunday a fẹ́ bẹ̀rẹ̀ a tún ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ tí ọ̀tàná ti lọ mo bèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni mo tún ti bèrè lọ́sẹ̀ yìí má gbàgbé o kọjú sí mi kó ṣe mí lóore kọjú sí mi kó jà fún mi kọjú sí mi kó ràn mí lọ́wọ́ kọjú sí mi kó tó okun mi ṣe kọjú sí mi kó ṣàánú mi ṣàánú fún ọmọ mi adébùkọ́lá specially ó bá mi ṣàánú fún bàbá mi aláìní bàbá bàbá olùgbèjà ọmọ òrukàn gbèjà sẹ́ràjà gbèjà tolúwa ni mí jésù tó fún mi ọmọ tó fi rẹ̀ mí lẹ́kùn yìí mi pa gbogbo àwọn tó bá pọ̀ wọ́n tún fẹ́ máa pa lẹ́kún sí bá mi pa gbogbo wọn lẹ́kún aláti let go aláti forgive àwọn Yo, ṣùgbọ́n àwọn èèyàn kan wọ́n ní kò ń gbọ́ kò ń gbà làwọn jẹ́ àwọn ní agbára gbogbo ẹni tó ń dún agbára wò lórúkọ Jésù gbúdọ̀ sàtòdì ọ̀run bá mi clear wọn dànù bá mi pa wọn rẹ́ agọ́ yóò ní tòrò sẹ́ ẹ ò ní gbádùn sẹ́ ẹ bẹ́ẹ̀ láyọ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà thank you father ẹ̀yin ogun kristi ẹ̀yin ogun ọ̀run ogun mímọ́ abiyamọ ọ̀run ẹ sọ̀kalẹ̀ lónìí ẹ yí ayé tèmi àtọmọ mi ká ẹ̀yin ogun ọ̀run ogun mímọ́ ogun kristi ẹ sọ̀kalẹ̀ ẹ yí ayé mi ká ẹ yí ayé ọmọ mi ká ẹ yí ayé ọkọ mi ká gbogbo àwọn olólùfẹ́ mi ẹ bá mi yí wọn ká mo gbàdúrà fún orílẹ̀-èdè Canada you have been a blessing to me o ò ní di ègún you continue to flourish mo gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà evil tó bá mi jà níbẹ̀ àtàwọn èèyàn tó ń ṣe burúkú bẹ́ẹ̀ ni ni Igbo gbogbo àwọn tó ń fẹ̀yàn ṣe ètùtù nínú ayé ní orílẹ̀-èdè Nàìjíríà tó máa pààyàn tán lórí mídíà wọ́n á máa ṣakọ sí àwọn kan máa ní kó máa nìṣó kò sún kọ̀ọ̀kan tó máa tẹ̀yìn ẹ̀ jáde gbogbo wọn pátápátá ni kò fi ṣòfò orílẹ̀-èdè yẹn gbàálẹ̀ lọ́wọ́ àwọn abínú ẹni àtàwọn ìka ènìyàn lórúkọ Jésù olùgbà ibẹ̀ kọjá àwọn olórí ìwà fi ìbẹ̀rù rẹ sókun àyà wọn Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ìbẹ̀rù Ọlọ́run nípìnlẹ̀ ṣe ọgbọ́n torí ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run ó máa ní ọgbọ́n bẹ́ẹ̀ ni it's not the way you look it's not about your smartness it's not even about your stature it's not about your eh, your eyes. It's not about uh, mm, it's not about your eyes. It's not about maybe you are tall or short. Yes, it's about the fear of God. I pray, Lord, that you create your fear into our leaders uh, in the mighty name of Jesus Christ. They shall be good to the citizens. They shall obey and do what is right in the mighty name of Jesus. They shall stand on the truth. They shall obey the law, and the law shall prevail in the mighty name of Jesus Christ. But those who don't want the law of God to prevail in that nation, they will be confused. They will be dismayed. Hmm, hmm. They'll be destroyed. The Lord will fight them. The Lord will destroy their brain in the mighty name of Jesus Christ. They will live the rest of their life in sorrowful, in trouble, in the mighty name of Jesus Christ. Baba mi àti Ọlọ́run mi, ẹni tó bá mi jà tí mi ò bá jà, ẹni tó ṣe mí níbi tí mi ò tiẹ̀ ṣe bí fún, tó jẹ́ ìpele lẹ́ṣẹ̀ fún majority, wọ́n kàn wò pé a fẹ́ máa try agbára wa wò lati ṣe búburú fún ènìyàn. eni ṣe bí fún mi tí ò ronúkúwàdà, mo gbàdúrà fún ọ lónìí, ọ̀run yóò ja òkulẹ̀, ọlọ́run yóò dojú tì ọ́ lójijì, ọ̀run yóò bá ọjà, l lójijì a ó disgrace ẹ lójijì ọ̀run yóò fi ẹṣẹ ẹlẹ́yà lójijì a ó fi ẹ̀jẹ̀ rẹ wọ́n fi wọ́n lẹ̀ bó ṣe ń fi ẹ̀jẹ̀ àwọn èèyàn wọ́n lẹ̀ wọ́n fi ẹ̀jẹ̀ rẹ wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni ìdá fẹ́rò fúnra rẹ̀ fáráò fúnra rẹ̀ ló lọ sétí òkun ó sì ṣí odò ó sì kó sí ó rí fúnra rẹ̀ pé odò ni òkun ńlá tó lè gbé òun lọ ó kó sí togun-togun ó kó sí tẹṣin-tẹṣin ó kó sí ti gbogbo agbára ògún sì gbé e lọ mo gbàdúrà ìṣòro ńlá tẹ ẹ ó kó sí tí ó gbé yín lọ bí odò tí ó gbé yín lọ bí òkun pa ẹ ó kó sí fúnra yín bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà màríkà ṣètè yàbàbà mangada bo sóta yàbà bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù náà lọ sójú ogun idà ẹ̀ ló padà pa á ó kó ìdààmúra ó mọ ká àfẹ̀jẹ̀ èèyàn ṣòfò ó máa ń fi ẹ̀jẹ̀ èèyàn ṣe ètùtù bẹ́ẹ̀ ni ìdá ẹ̀ fúnra rẹ̀ ló wọ́n padà fi pa mo gbàdúrà ìwọ tó ń ṣe bí yẹn mo ní ìwọ èèyàn ibi yẹn mo ní ìwọ èèyàn ìka yẹn a ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣòfò ìdá rẹ̀ la ó fi pa ọ́ agbára tó o ti gbogbo tó o ti kírètì sílẹ̀ lára rẹ̀ ni yóò dojú ìjà kọ́ ni yóò ja okùn ẹ̀mí rẹ̀ yóò fokùn ẹ̀mí rẹ̀ ya bíi pépà bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà máa rí kápóso tayà bàbà amani náà bẹ́ẹ̀ ni ó dẹ búburú sílẹ̀ orí gá ló sílẹ̀ fún mọ́díkà fún fúnra rẹ̀ ni wọ́n wá fi kọ́ sí gbogbo ìdè gbogbo kòtò tẹ́ ẹ gbé sílẹ̀ fún èmi àtọkọ mi àtọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ẹ gbé kòtò yẹn very very soon la máa fi dí kòtò náà ẹ ó di ìjẹ fún kòtò ẹ ó di ìjẹ fúnlẹ̀ kákáwọ̀ yóò jẹ yín dìvọ́rà yóò jẹ yín ìkan yóò jẹ yín bẹ́ẹ̀ ṣe ń sọ àwọn èèyàn di èrò bòjì láìpẹ́ ọjọ́ ọ̀run yóò sọ yín di èrò bòjì lágbára kristi gbogbo àwọn tó ń support yín supporter club yín wọn ọlọ́run yóò já wọn kulẹ̀ ogun tó tóbi ogun ńlá yóò jà yín ah, ogun yóò máa gbé yín mì ẹ ò ní bọ́ lọ́wọ́ ogun ogun yóò ráǹdì yín ọ̀pọ̀ ojú yóò tì yín pátápátá a ó wá yín àkì yóò rí yín mọ́ ibùgbé yín yóò dahoro gbogbo ẹni tó fẹ́ kí ibùgbé mi dahoro gbogbo ẹni tó sọ pé orílẹ̀-èdè nàìjíríà tí mi ò gbowó bẹ̀ mi ò ṣe politics bẹ̀ wọn ò ṣàánú fún mi níbẹ̀ mo bá ṣiṣẹ́ nílùú òkèrè máa fowó náà tọ́jú wọn tí n bá ṣiṣẹ́ nílùú òkèrè go through many problem. I do this because of the love I have for innocent people. Ah, people now take advantage of me and they make me, they want to make my life miserable. Yes, they want to make my daughter life miserable. Me that I care for people. They now don't, they don't care for me. I don't bother. But they now blocking my way, blocking my daughter, disturbing me, disturbing my husband. Whatever I do, they want to destroy it. Those people who are pressing that, oh Lord, destroy their life. Let all of them pay with their life. So shall it be. Thank Thank you, Daddy, this morning because you always answer prayer. Oko temi, oh, orí ò ní gbàbọ̀dẹ̀. I pray for long life, prosperity, good health for you. The Lord will make you stronger than your enemy. Anytime the enemy wage war against you, those who have been cheating you, who want to ruin you, the Lord will ruin them. Who want to useless you, the Lord will useless them. Those who want to fight you, the Lord will fight them. Ogun máa jà wọ́n, bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọkọ mi you not be my enemy yes gbogbo ọpọlọ tí wọ́n ń ta láti da èmi àti ẹni tó fẹ́ràn mi rú lórúkọ Jésù ó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kò ní dàrú nítorí pé the Lord choose this one is by Lord doing Is not by anybody yes Lord ọlọ́run fi yà wọ́n fi òpò ìjọ dààmú ọlọ́gbọ́n ni nobody can destroy the plans of God concerning me concerning my husband concerning my daughter concerning my children as a whole and all my well-wishers all over the world the Lord cannot no Nobody can destroy the plans of God because God cannot take bribe. God is powerful than any man. God is more than anybody. God is creator of heaven and earth. God can destroy and it can be when he open a door, nobody can close it. When he shut it, nobody can open it. My God and my Savior, fight for me jẹ́ kí gbogbo ayé mọ̀ fight for me jẹ́ kí gbogbo àgbáyé mì tìtìtìtìtì fight for Sarah tolúwanimi fight for my husband I want to be stronger than my enemy father make me stronger than my enemy tolúwanimi o Jésù tó fún mi my beautiful daughter Ọlọ́run máa make her stronger than your enemy you conquer enemy in the dream and physically you will conquer all of them gbogbo ejò dúdú tí Ọlọ́run sọ pé òun ti hà gbogbo yín gbogbo ẹ̀yin serpentance black ẹ̀yin serpentance enemy gbogbo yín lẹ̀ gbígbóná ló máa pa yín àyíká yín máa gbóná ilé yín máa gbóná ayé yín máa gbóná ayé ọmọ yín pàpà máa gbóná gbogbo nǹkan yín máa gbóná gbígbóná yìí kì í ṣe gbígbóná lásán o yóò dò yín pa yóò máa ṣọ́ọ̀kì yín yóò máa dààmú yín bákan bẹ́ẹ̀ lórí kò yí padà yóò dò yín dànù ẹ dòná gúrúgúrúgúrúgúrúgúrú so shall it be thank you daddy mi ẹlẹ́dàá ṣẹ̀dá ọba tó dá ayé àtọ̀run ọba tó dá gbogbo ènìyàn tí ẹnikẹ́ni kò dá òbòyàkẹ́rù òbò níjà ajàmájẹ̀bi olówó orí mi thank you father thank you lord olùwẹ̀ ṣé o àbọ̀ ọlọ́run yóò dájú lórí èmi àtọkọ àtọmọ mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọ̀sẹ̀ yìí sẹ̀ ire ló máa pọ̀ fún mi ire ló máa jáde fún mi ire ló máa tọ̀ mí wá ire o ya máa tọ̀ mí wá ayọ̀ o máa tọ̀ mí wá ìfọkànbalẹ̀ àti ìrọ̀rùn máa tọ̀ mí wá nígbà tọkàn mi bá balẹ̀ ọkàn tá mi kò ní balẹ̀ your mind no go touch ground all my enemy your mind all of you patakurugudu and those who pretend to be friend and their enemy your mind no go touch ground the almighty god will fight you your mind no go touch ground gbogbo ẹ̀yin ọ̀tá mi anilára yé mi tẹni ọmọ mi lára tẹni mi lára tẹni ọkọ mi lára tẹni tí ma ṣe lára tẹni platform mi lára tẹni ilé mi lára gbogbo yín pátá yín ò ní balẹ̀ lórúkọ jésù tẹ̀ fi rúkọ jọ ikú lẹ́ ò gbà ikú ni èrè ẹ̀ṣẹ̀ ikú púpọ̀ náà lẹ́ ò fi gbà ọ̀run ò fi ń ṣẹlẹ́yà ayérayé bẹ́ẹ̀ lórí kò ní padà thank you father for this morning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 no surrender ọlọ́run ò ní dáríjì yín ọlọ́run yóò gbẹ̀ṣẹ̀ bàbá yín ẹ̀ṣẹ̀ ìyá yín àti tọkọ àtọmọ yín àti aya yín yóò gbé wá síta gbangba ọ̀run the almighty god will not forgive all of you gbogbo yín tẹ̀rẹ̀ pé ẹ̀fẹ̀ ìdúgbà gbọ̀ngàn tẹ máa jókòó ẹ máa pòsì lórí nǹkan ní nǹkan ẹ máa máa ṣakọ ẹ máa fàyè ní àwọn tó bá ṣiṣẹ́ lára lórúkọ jésù ara máa nípa ojú máa pọ́n yín ìyá máa jẹ yín ẹ̀jẹ̀ yín wọ́n máa fi wọ́lẹ̀ ogun àgbáyé yóò jà yín ogun kọ̀rọ̀ àti bàbá yóò jà yín ogun áfíríkà yóò jà yín ogun yúròpù yóò jà yín ogun amẹ́ríkà yóò jà yín ogun adájà ò jà yìí ogun àgbáyé lápapọ̀ ogun gbogbo àgbáyé máa jà yìí gbogbo ẹni parapọ̀ jà ogun àgbáyé máa jà yìí ogun àgbáyé máa jà yìí ogun ọ̀run máa jà yìí ogun ìsàlẹ̀ máa jà yìí ogun òkè máa jà yìí ọ̀run máa jà yìí lógun ńlá máríkà sátàbà you settle that's why you make war you wage wage war against me against people people people want to just to do things for their own tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n and you because you are settle. you are just why you are making you are waging wage war against them for now no ọkọ̀ ẹ ò ní balẹ̀ èyí tó bá ní tẹ́ ti wà lẹ́lẹ́ ti wà ìsábì ibẹ̀ máa jóná ikú máa gbé yín pa ìtẹ́ ẹ jí kò yẹn ẹ ò ní jèrè ẹ̀ má rí ka bóòsù táyà bàbá gbogbo yín pátápátá porogodo ẹ̀mí yín kọ́ ló máa lò ó ìtẹ́ ẹ bá gbà lọ́wọ́ mi tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ nǹkankan tẹ́ ẹ ṣe nǹkankan àbí tẹ́ ẹ sẹ́ pé ẹ fẹ́ jí ògo tèmi wà láti fi kú ti yín kẹ́ lè máa fi ṣe búburú lórúkọ Jésù ọ̀run pa yín nípakúpa ọlọ́run ṣoògùn sí yín gbogbo ogun tó máa jà yín lásán yẹn bó ṣe máa jẹ́ nìyẹn lónìí ọlọ́run I counted you enough I love you daddy you are good to me you are wonderful to me daddy They want to block me, but you are taking me to the right channel. They are trying to block me. They say they are chasing you away. They don't want you for me doing nothing to them because they just believe they are powerful. And you let me know that you are the creator of heaven and earth. According to the book of Psalm 24, ó sọ báyìí pé Tolúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ẹ fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ẹ gbé kalẹ̀ lórí àwọn ìṣàn mi. Ó ní ta ni ògo orí òkè Olúwa lọ tàbí ta ni òdò orí mímọ́ rẹ̀. Ẹlẹ́ni lásán tí kò sì búra ẹ̀tàn òní yóò rí ìbùkún gbà ní ọwọ́ olúwa àti òdodo ní ọwọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni èmi bọ́lá fọláṣadé àtọkọ mi àtọmọ mi tí à ń ṣe àfẹ́rí rẹ̀ tí à ń ṣe àfẹ́rí ọlọ́run tó dayé àti ọ̀run òun ni ẹ gbé orí yín sókè ẹ̀yin mẹ́rin ọ̀nà ká gbé yín sókè lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé wa ta ni ọba ògo yìí ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run tó dayé àti ọ̀run ọlọ́run tó lágbára olóhùn náà ni ọba ògo àmín yes ọlọ́run ni ọba ògo ìwọ wá sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́run o kì í ṣe ọlọ́run ẹ̀mí mi ló fẹ́ gbà ẹ̀mí ẹ̀ yóò sọnù ìwọ tó fún fẹ́ pọ̀ mọ́ mi ọlọ́run yóò pa ẹ́ tọmọtọmọ yóò fi ẹ́ ṣẹlẹ́yà káàkiri àgbáyé ọlọ́run yóò ba ẹ̀jà ogun tó ju ẹ̀ lọ yóò ba ẹ̀jà ọ̀run yóò gbin ilẹ̀ yóò gbin ẹ̀mẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ó béèrè fún ikú ìwọ̀n àwọn kan máa sọ fún ẹ wọ́n ní what we are planning for you wà á máa béèrè fún ikú ni ah ẹ̀yin náà ẹ máa béèrè fún ikú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹ́ fi lọ̀ mí yẹn ló máa jẹ́ titi yín ohun tẹ́ fẹ́ fún mi yẹn ló máa jẹ́ titi yín bẹ́ẹ̀ yẹn fẹ́ kí n wọlẹ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ kí n kú lẹ́yìn tí mo ṣoore fún yín tẹ́ fẹ́ kí n kú tí mo ti ṣoore fún yín tẹ́ fi mi sán fún mi bẹ́ẹ̀ yẹn fẹ́ kórìí fún mi yẹn ló máa rí fún yín bẹ́ẹ̀ yẹn fẹ́ fẹ́ kórí fọmọ mi ló máa rí fún ọmọ yín bẹ́ẹ̀ ló máa rí kò ní padà bẹ́ẹ̀ ni testimony yín tẹ máa ń ba testimony mi jẹ́ tẹ ti ba testimony mi jẹ́ rí ọ̀run ba testimony yín jẹ́ ẹ̀rí yín shatter to pieces gbogbo yín ọkọ̀ yín ò ní balẹ̀ gbọ́ ọkọ̀ ò ní balẹ̀ ológun ayé tó bá support yẹ ọkọ̀ ẹ̀gọ́ ò ní balẹ̀ alágbára ayé tó bá support yín ọkọ̀ ò ní balẹ̀ gbogbo àwọn tó bá support yín ọkọ̀ wọn ò ní balẹ̀ gbogbo yín tẹ bá sọ pé mi ò ní rí ṣe tẹ wá fẹ́ máa rí ṣe ọkọ̀ yín ò ní balẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní í padà thank you daddy because you answer prayer i worship you lord because gbogbo àwọn olódodo orílẹ̀-èdè àwọn olóyè kó máa gbádùn ṣùgbọ́n nísinsìnyí wọ́n fẹ́ fẹ́ bí po olódodo wọ́n fẹ́ fìyàjẹ wọ́n fìyàjẹ olódodo àwọn aládodo ṣì wọ́n yọ kù bẹ́ẹ̀ ni aládodo wọ́n rìn wọ́n yan wọ́n máa kápá sẹ́sẹ̀ wọ́n máa wọ́n máa flẹ́ńjọ wọ́n máa ṣe <laughs> mo gbàdúrà fún yín ni ọkàn yín tẹ̀sí ṣòdodo ọkàn yín ò ní balẹ̀ ọkàn olódodo mi ó ní ẹ wí fún olódodo ẹ wí fún Bọ́lá Fọláṣadé ẹ wí fún ọmọ rẹ̀ ẹ wí fún ọkọ rẹ̀ gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ẹ wí fún pé yóò dára fún fún ọ ṣadé o bọ́lá o yóò dára fún ọ èmi bọ́lá fọlá ṣadé ni o o yóò dára fún mi yóò dára fún tolúwa ni mi jésù tó fún mi ayọ̀mídé olúwa ṣe ìfún mi ọmọ tó olúwa fẹ́rẹ̀ mi dẹ́kun yóò dára fún ọkọ mi yóò dára fún àlékún dàgóte o ní ṣubú ara o ní ṣubú ẹ̀mí yóò dára fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi yóò dára fún yín yóò dára fún wa bẹ́ẹ̀ lórí o kò sí padà gbogbo ẹ̀yin ọ̀tá mi kò ní dáa fún yín hmm. ọ̀tá mi kò ní yẹ yín ẹ̀ ní jèrè ẹ̀ ní nísinmi ẹyọ ọkàn tèmi máa balẹ̀ the Lord will purify my life he will purify my faith he will purify my daughter's life in the name of the father the son and the holy spirit the lord will purify my life <laughs> ọ̀nà tó tún fẹ́ gbàgbé ogun jáde ogun máa jà ẹ́ lójijì a máa gba ẹ sígbó lójijì a máa gba ẹ dànù lójijì a máa ṣe ẹ mọ́ṣẹ́ lójijì a máa pa ẹ́ nípakúpa lójijì a máa fẹ́ ṣòfò bẹ́ẹ̀ lórí kò ní padà ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí i i can't take you enough dádì mi jà fún mi mo kò fẹ́ kó jà fún mi kó o sì fún mi lọ́lá mi fún mi lówó mi padà fọkàn mi balẹ̀ jẹ́ ní àní owó àti àní bẹ́ẹ̀ lórí o kò sì ní padà thank you daddy thank you lord ọlọ́run mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé gbogbo ẹni máa ń follow page mi tó máa ń follow platform mi tó jẹ́ pé ibi ló sì máa ń wá fún mi mo gbàdúrà fún ọ láti wákàtí lọ ibi máa jẹ́ ti ebi máa mú ẹ ebi máa gbé ẹ̀mí ìwọ tó jẹ́ pé you follow my platform with fake account ọlọ́run máa da ayé ẹ̀ láàmú ọlọ́run máa da ayé ẹ̀ láàmú <laughs> ìṣòro tó jọjọ orí gbogbo yín lọ yóò De the Babogoni said. bẹ́ẹ̀ lórí kò ní í padà ọlọ́run ẹ ṣe lẹ́ẹ̀kan sí i can thank you ẹ̀nà i can worship you ẹ̀nà àwọn dáàdì mi tí bá rántí when i remember your goodness yes i share tears that you love me so much like this you fight for me so much you support me so much daddy you choose me you choose for me for the for bed people think evil they plan evil but you turn everything to good ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe àkàìmọye mẹ́sẹ̀ tó ti sọ wọ́n máa sọ fún mi lójúkorojú wọ́n ní we make sure you are deported we make sure you are this and that that ah when ah, you make sure you, you cannot you, you you don't get anything lord but ẹ ń ṣe fún mi láàrin ẹ̀ náà lójijì nígbà tí ara wọn bá tẹ ara wọn ò bá balẹ̀ mọ́ ẹ máa ṣe ìyanu nínú ìyanu fún mi ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o gbogbo àwọn mírọ̀ òkùnkùn tí wọ́n fi ń wo ayé mi mírọ̀ òkùnkùn tó fi wo ayé ọmọ mi tó fi wo ayé ọkọ mi mo gbàdúrà fún gbogbo mírọ̀ òkùnkùn náà ó yẹ ẹ fọ́ sọnù all the evil eyes tó ń wo platform ẹ̀ tó máa ń ṣọ́ ayé mi kiri tó ń ṣọ́ ayé ọmọ mi tó ń ṣọ́ ayé ọkọ mi ẹ fọ́ sọnù lórúkọ Jésù gbogbo evil mirror gbogbo ẹni tí mi ò fura sí tó sì jẹ́ ọ̀tá ni gbogbo yín lórúkọ Jésù mirror lẹ jẹ́ fún èmi àtọkọ àtọmọ gbogbo yín kẹ́ máa fọ́ ní orúkọ Jésù ẹ máa fọ́ sọnù ẹ máa fọ́ sonu. ẹ máa fọ́ sọnù ẹ máa fọ́ sọnù ẹ máa fọ́ sọnù ẹ máa fọ́ sọnù I work with God those who, when I go to the battle with Almighty God I am a winner yes I walk alone I am a champion with my God walking by my side, in my front at the back, at the left and right, together with my daughter, together with my husband. We are a champion. We are a champion. Born winner, born winner, born champion every day i will win physically spiritually financially Enough all form i will win gbogbo gbèsè tẹ́ ẹ ti sinmi lọ́rùn gbèsè di ti yín òṣì di ti yín wàhálà di yín tẹ́ ẹ ní kí n máa live in borrow ẹ máa borrow kú ni inú gbèsè lẹ́ máa kú sí gbogbo ẹni ṣiṣẹ́ náà gbogbo ẹni ṣe bí yẹn ibi máa bá ọ ìyà ló máa jẹ sùn ìyà ló máa jẹ yó gbogbo tó fẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ mi ó ló máa ṣẹlẹ̀ sọ́mọ ẹ gbogbo ẹni tẹ́ ẹ gàn mí all you oppressor the Lord will oppress you till you die the Lord will oppress you till you die the Lord will oppress you till you die. Lord, once again, oppress those who oppress me. Lord, disgrace those who disgrace me. Disgrace those who disgrace my daughter. Those who want to disgrace me, now been disgracing me. Father, disgrace all of them in Jesus' name. But you walk out to me at work. You olólùfẹ́ mi. me. tó fẹ́ kó dára for me, Ẹ jẹ́ ti ṣe oore kan àbí kejì fún mi. Ṣé ti wà lórí ẹ̀ you want me things to be better for me. Talking kì me, ṣe shaker. The Lord will strength you. The Lord will answer your prayer. The Lord will favor you. The Lord will write your story. It will, when you call on God every any day, He will answer you many multiple times. All your petitions shall be granted in the mighty name of Jesus Christ. And the Lord will create His faith into your heart. In the name of Jesus, mo gbàdúrà fún ọmọ tèmi. Ọkọ alálùbáríkà ló máa fẹ́, kò ní ṣíléwọ̀, koni ní ṣọkọ koni kò ní fẹ́ ọkọ níbi tí wọ́n máa ti dọ̀tá ẹ̀. Bẹ́ẹ̀ ni o, gbogbo ẹbí ọkọ, àwọn ọkọ tó fẹ́ mi, ebi e àtọwọn ọ̀rẹ́ wọn ò ní kórìíra mi. Ìwà mi, ẹnikẹ́ni tó bá tiẹ̀ ti kórìíra mi, ó fẹ́ gbọ́jọ́ ikú ẹ̀ ni. Torí ẹni tó bá ti kórìíra mi, bẹ́ẹ̀ ni sọ pé èmi fúnra mi ni mo kórìíra ẹ̀dá bẹ́ẹ̀. Mo wá fẹ́ kórìíra kórìíra rẹ mo fẹ́ kó kórìíra rẹ so that I can show the person I can fight them I can show them that I'm God they are not your creator dáàdi mi mo dúpẹ́ fún ìmùlẹ̀ tẹ́ ẹ mú ní pẹ̀lú mi mo dúpẹ́ ogun náà ti pẹ́ thirty something years ago nígbà tí mo mature ni mo ti rí ogun yìí bẹ́ẹ̀ ni wọ́n dúró bí wọ́n dúró ni gbogbo wọn fara pamọ́ wọ́n líkì wọ́n ṣe bí ọ̀rẹ́ mi ò mọ̀ pọ̀ ta ni wọ́n a lot of them you help them when they are hungry you give them food when they are lack you give them money but they will fight you with whatever you have given to them you will strengthen them but they will use his strength to box, to, to hit you. That did me. Ah, but I give you praise and give you honor because many times they've done me evil, but you just, you turn it to good for me. For the, <clears throat> for the grace being standing today is not by my power. For me alive today, Ti ọ̀tá mi, ẹ jẹ́ n pokùnso, ẹ jẹ́ n wò pé ilé ayé ṣe lọ tó yìí. fi gbogbo mama sọ pé, we hate you o, we hate you mama sọ pé, ah, ah. Who are you? You are not my creator. God loved me and he loved me. He loved me. Yes, that is correct. Yes, your, your love, your love doesn't mean anything to me because you have nothing to offer me. Yes, you cannot keep me alive. Only God keep me alive. Only God protect me. Only God can decide. Only God can make way. Yes, if you cannot make way, you don't create me. You are nobody. You cannot even protect yourself. You, are, you don't even like yourself. And you are telling me you don't like me. Who are you, by the way? But thank God for the grace of God. It's all the knowledge and the power of God and the spirit of God I reveal this to me. It's not my power at all. Daddy mi mo For this I give you praise. For this I give you honor. For the strength. Yes, Lord. Even when it gets to a time when people want to be close to me, I say, no, I don't want to be close to them. Even when they are good self at time, I doubt all of them because people have, a lot of thousands have come to be a good person that they are enemy. That mi ẹ ṣé gan ni. Olúwa mo o. Orí mi gbọ́, ò ní gbàbọ̀dẹ̀. Ìṣẹ̀dá mi ò ní gbà ibi. Tọmọ mi náà ò ní gbàbọ̀dẹ̀. Lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó wèé mi lóró, àbóun fẹ́ pa mí lẹ́kún ọlọ́run bá mi dá a lóró bá mi pa lẹ́kún bá mi fojú ẹ̀ gbolẹ̀ bá mi ṣe níbi tó fẹ́ ṣe mí ibi tó fẹ́ ṣe mí yẹn jó dà lé lórí àríkíṣẹ́gi ní yorùbá náà ló sọ yẹn ó ní no weapon fashion against me shall prosper any thought that rise against me on judgment shall be condemned and again yorùbá says something ó ní àríkíṣẹ́gi bá lọ nínú gbó tó bá lọ ṣe igi yóò forí ara ẹ̀ gbé gbogbo ẹnikẹ́ni tó bá dẹrù ìkà tó dì sílẹ̀ lẹ́yìn tó kù ọdún ìparí tó wá sọ pé èmi ò fẹ́ gbélé o orí ọmọ ẹ̀ ló máa fi gbé o èyí tó dì tó ló fẹ́ gbé lórí ọmọ mi èèwọ̀ ni kò ṣeé gbé lórí ọmọ gbé wọ́n gbé ibi ẹ̀ bẹ́ẹ̀ ni o gbogbo ibi ẹ ti lọ pé nǹkan burúkú orí ara yín ló máa rọ̀ sí odò burúkú tẹ́ ẹ pè ní ẹkún òṣè yẹn orí yín ló máa dé ló máa balẹ̀ sí èmi ń sunkún nígbà tí n bá gbàdúrà when I remember the goodness of God I share tear a lot of people be happy they be laughing oh we are torturing her they are she's sad yes but when I cry over an issue to report to my father to report to the king of glory the one that created heaven and earth when he see my tear he will make sure he give you double you will cry secretly and openly. you be disgraced in the mighty name of Jesus. My tear, mini Lord, to my daddy, to my heavenly father. Yes, when he hear my prayer, when he hear me cry, when I pray, he, answer my petition. And again, when I share tear, he answer me speedily. My daddy and my Lord, my petition also. From my tear, I send my petition. From my mouth, I send my petition. From my heart, I send my petition. So God will answer me. Daddy answer me speedily. Gbèjà mi kẹ́rù bà gbogbo àgbáyé, ẹ̀rù ò tí ì bà gbogbo àgbáyé ayé ò tí mì tìtìtìtì jẹ́ káyé mì tìtìtìtì lórí ìgbèjà tó máa gbèjà mẹ́ dádì mi gbèjà mẹ́ kó o ṣọ́tọ̀ gbogbo ẹnu ọ̀tá mi àwọn tó bá wá kù láyé kó o ṣọ́tọ̀ pẹ̀lú ọba yìí shut up their mouth tí wọ́n lẹ́nu pa àwọn tó fẹ́ tì mí pa àwọn tó náà fẹ́ bayé mi jẹ́ tí gbogbo wọn lẹ́nu pa gba ọ̀rọ̀ lẹ́nu wọn ojú ìtìjú ńlá dòde bayé wọn bẹ́ẹ̀ ló máa rí o once again daddy I thank you dádì mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé ẹ̀yin ni mò ń pè ní dádì mi ẹlẹ́dàá mi aṣẹ̀dá mi ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba lánàá ọba lẹ́nìí ọba títí ayérayé ògbèjàkẹ́rẹ́ òbò níjà bàbá láìní bàbá olùgbèjọ ọmọ òrukàn alábàjọ bàbá mi akì títí títí lédè òyìnbó àlè kìtó wọn ló ń jẹ omnipresent omniscient omnipotent ancient of day lion of judah the lily of the valley the ayam and ayam ọ̀nṣẹ́ jẹ́ bó ṣe ń jà ní o bàbá mo dúpẹ́ o mo yìn ín lógo mo ṣe yín lọ́ba ẹ̀ ń lè mú láyé ẹ̀ tí ì da kábíyèsí o elédùnmarè kábíyèsí o you are richer than the richer bigger than the bigger oh mightier than the mightier kò sẹ́ńtà lè compare pẹ̀lú yín kò sí nobody nobody nobody nobody gbèjà méjà dáwọlá padà fún mi dógò padà fún mi visit me once again once again once again once again again and again and again visit my daughter visit us o lọ relieve gbogbo ọfà òkùnkùn ètò àtà láti fara ni mí ó yá jáde kúrò lára mi i discharge you i judge you i send you back to your owner to your sender i send it back back now in the mighty name of Jesus. Evil arrow, get out of my body. Get out of my daughter's body. Go back to your sender. Evil, go, go, go, go now in Jesus' name. Thank you, Father. Let <laughs> the Nigeria belongs to God, not for the oppressor, not for the evil ones. Yeah, who believe that they are better than us. That bá ṣe dáadáa fún wọn ṣe burúkú full of evil full of evil wọ́n fi àwọn ènìyàn yàrá ibòsó tayabaka négede ibòsó tẹ́ńkẹ́bàyà náwúrúwà ṣe thank you lord my god thank you my king of glory thank you lord of lord eternal rock of ages i say thank you olúwa ṣe o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ o those who are fighting for me those who want things to be well with me who want me to be okay who want my daughter to be okay. Huh? I pray for you and those supporting my husband as well. The Lord will support me and you, my children, and you and our children and all our well wishers, our husbands, our wives. The Lord will support us. The Lord will support us. The Lord will support us. The Lord will support us. Well, those who want us to be frustrated, they'll be frustrated, they'll be shattered to pieces. So shall it be. Ọlọ́run ẹ ṣé gan the mighty God, the mighty warrior, the king of glory, the Lord of love, ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé when people talking i pray i i, I pray even when I want to blog, people know for me, know that for me. I pray, I call on God. Yes, Lord. I don't report to any family because I have no, I have no one except God. I have no family. I have you. Yes, the reason why because a lot of them, all of them, they fight me, they've disappointed, and they pay them, and they promise something that they are not going to fulfill. Also, they know what they sold themselves, not me, to the slavery. But Lord, I know that you are with me. Yes, even Joseph was sold to the plane, sent to the land he never, never dreamed of. Yes, but in that land, people like him supposed to be and the way they are putting him in jail yet they lie against him just to send him to jail but at the end you supported him you be with him He became somebody. Yes, even those who waged war against him. After some time, they now pleading and begging to come and seek for food in that place. And before they came around, yes, already God have made him somebody. He has now been commander. He's a, he, has, he has been in the system. Or legally, legally, legally, permanent. is legally in the system. The Lord has answered him. Yes, very established and firmly rooted in the land of Egypt then, and he, he, he now is now a savior. Yes, the Lord now make him a savior. Yes, even to the enemy. Yes, Lord. Ọlọ́run gbé wọn lọ sí Góṣẹ́nì bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n wá wò láti ibẹ̀ sí ààfin ibi náà ni mi ò ní lè dé láyé níbi gíga ni Ọlọ́run mú èmi ṣàdédé bẹ́ẹ̀ a lot of people wọ́n máa ní continue dreaming continue dreaming continue dreaming wọ́n rò mí pin àwọn èèyàn máa ní mo rò ẹ́ pin láyé ah dáàdi mi <laughs> wọ́n ní wọ́n rò mí pin àwọn olè apààyàn tó gbẹ̀mí ènìyàn tó ní thou shall not kill wọ́n máa sọ pé wọ́n ní wọ́n rò mí pin ah, wọn ò dá mi wọ́n ní wọ́n rò mí pin wọ́n jẹ mí lówó wọ́n ní wọ́n rò mí pin ẹ gbúdọ̀ fún lówó tẹjẹ ẹ gbúdọ̀ jẹ kẹ́nikẹ́ni ṣàánú fún what a wicked war gbogbo ẹni tó wicked sí mi tó dá level ọlọ́run bá mi wicked sí wọn the most wicked spirit tó wà ní ọ̀run tẹ́ ẹ dá sáyé olúwa fi bàjà tí ẹ̀dá bẹ́ẹ̀ bá àpilẹ̀ sí àwọn the most wicked spirit jẹ́ kí wọ́n má gba oúnjẹ ẹ̀ mọ́ kán má gba àpilẹ̀ ẹ̀ mọ́ kán má gba lẹ́tà ẹ̀ mọ́ kán má yọnu sí mọ́ torí àwọn ẹlẹ́mìí èṣù yìí they are so so cunning they are so wise to the level that they appeal to the spirit that is wicked so that he will not be fighting them and they now send the spirit they lie to that spirit of wickedness because the spirit of wickedness doesn't listen to two party they always listen to one party they listen to one side of story they now when they send them they go out they based on whatever they told them yes even if it's a lie they fight wrong people and that's why you see a lot of bad people they go they exert for many years but I speak as the oracle of God as a woman of God as a person that called God alone every day I report to God every day whatever anybody do to me if I'm quiet over it I report it to God. Even when I smile over it, I still report it to God. I speak today. Those appealing, they are given to those wicked spirits, those who wicked people. That evil spirit will be fighting you as from today. They will not listen to your petition again. They will not listen to your voice. The law will make them to fight you. The evil you are appealing to, they will be the one to be fighting you. Evil plus evil, e, evil spirit plus evil man, ah, or evil woman. The both of you will fight yourself. And one of them, the spirit will finish finish you up. They will eat you up. They will useless you. Evil spirit from is evil. You will fight. Oh, evil, you will not depart away from yourself. You continue to fight yourself. You know, you know, you don't have mercy on yourself again. You fight yourself until you destroy yourself, until you ruin yourself, until you destroy yourself, until you eat your blood. I mean, you eat your flesh and you drink your blood, your blood as a water. Mm, eh, bó ṣe máa jẹ́ nìyẹn. If gbogbo all your petition, all your sacrifice you offer to that evil spirit to be fighting people for you from today today that sacrifice the evil will not the evil spirit will not take it again if you be angry they will be tired of it they will be tired of it they will be tired of it and they will not give you solution they will fight you themselves in the mighty name of Jesus gbogbo ẹni tó máa àpèlè fún ẹ̀mí èṣù nígbà kó ba máa báwọn báwọn èèyàn jà káàkiri mo gbàdúrà fún ọ lónìí gbogbo ẹ̀mí èṣù yẹn wọn ò ní gba ẹbọ rẹ mọ́ wọn ò ní gba ètùtù rẹ mọ́ wọn ò ní gba oúnjẹ rẹ mọ́ gbogbo tó bá ti fún ọ látòlè lọ yóò máa bí wọn nínú ni iṣẹ́ rẹ ìwà rẹ yóò máa bí wọn nínú kò sóúnjẹ kò sí bó ṣe lè pè wọn tó kò sí bó ṣe lè sàwọn tó yóò máa korò létí wọn ọlọ́run yóò jẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n bá ọjà fúnra wọn ẹ evil plus evil you fight yourself you fight yourself you fight yourself so shall it be thank you once again daddy i say thank you i say thank you mo kọ̀ láti yan ọ̀tá ní ọ̀rẹ́ o mo sì kọ̀ láti yan ọ̀rẹ́ ní ọ̀tá o ọlọ́run máa darí mi ṣe ojú inú àti títà mi ṣe ojú ọmọ mi a kọ̀ láti bá àwọn ènìyàn ibi tó lépọ̀ láti bá jókòó bíbélì sọ fún wa ó ní pé nínú samuel ó ní ìbùkún nífẹ̀ẹ́ náà tí ó jókòó sí àga wọn tí ó darapọ̀ máwọn èèyàn búburú ọl ọlọ́run èmi ò fẹ́ darapọ̀ mọ́ àwọn búburú àti èèyàn ẹ̀ka nínú ayé èmi àtọmọ mi akọ o ọkọ mi náà ò ní darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ló máa rí wọ́ọ̀kẹ̀ ló ìsìn wìnà yẹ́ẹ̀sì o nínú odò ayé nínú agbami ayé nínú ayé ńlá yìí èmi àtọlọ́run lájọ rìn èmi àtọlọ́run láti jọjọ máa rìn èmi àtọmọ mi bákan náà ọlọ́run ni yóò máa bá rìn ọkọ mi yóò máa bọ́lọ́run rìn a ó máa bọ́lọ́run rìn we true we love people Truly, we love people. We love people who work for us. We love people who come around us. We love people that we don't love, that we even help. We love people. But you know what? We cannot trust anybody. Because the Bible says, ègbé ni fún ó ní woe that man that trusts men and forget his might i mean that forget god no we can love people but we cannot trust them because people are easily to be buy i mean to be bribe. yes switch they can switch to your lane at, at any fucking time but no problem we have hope god we have open god alone the author the finisher of our faith we trust so much in him that didn't mean ojú ò ní tì mí o ẹ sọ pé tó bá ti gbà yín gbọ́ ojú ò ní tì o má jẹ́ kójú tì mí níbì kankan má jẹ́ kọta gbẹ̀mí mi ẹni tí ò dá má jẹ́ gbẹ̀mí mi má jẹ́ rẹ mi mi gbà wọn ti kàn rò pé wọn pọ̀ tó gbogbo àtọ bá ti ń pinnu láti ṣe wá níbi kí mi máa dé bá gbogbo wọn kó dé bá ọmọ wọn kó dé bá ilé wọn ẹ̀mí tí wọ́n ní kó máa ṣòfò sọnù o ẹ̀mí mi ò ní bọ́ sójú ogun ẹ̀mí ọmọ mi ò ní bọ́ sójú ogun ẹ̀mí ọkọ mi olólùfẹ́ mi kò ní bọ́ sójú ogun lágbára Kristi àwa la máa ròyìn ogun ṣadé ò gbọ́rọ̀ olúwa bọ́lá fọlá ṣadé ọmọ tó fún mi tó níbi Jésù tó fún mi á ayọ̀bí démọ́rọ́mọ kẹ́ olúwa ṣe ìfún mi ọmọ tó lọ́wọ́ fi rẹ̀ mí lẹ́kùn àtọkọ mi mo pè ẹ́ lórúkọ jésù mo pèsè dá gbogbo wa papọ̀ ipe àwa la máa máa ròyìn ogun ogun òní wa yes ẹni bá ròyìn ogun ló rẹ́yìn ogun èmi bọ́lá fọláṣadé àtọkọ àtọmú àti gbogbo àwọn olólùfẹ́ mi á máa ròyìn ogun á sì máa rẹ́yìn ogun bẹ́ẹ̀ lórí kò ní padà ẹ̀yọ́ ọ̀tá ẹ̀ ní ròyìn ogun ogun máa rẹ́yìn yín yóò bẹ́ẹ̀ ni ogun rẹ́yìn sọ́ọ̀lù bẹ́ẹ̀ ni ogun kò délé bẹ́ẹ̀ kò délé pé ẹ ogun rẹ́yìn amani nítorí mọ́díkàì ogun ogun máa ma rẹ́yìn gbogbo ẹ̀yin ọ̀tá mi ẹ̀yin ò ogun ó ṣe jẹ́ nìyẹn in Jesus name ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí I can't thank you enough dáàdi ẹ máa ṣe o ẹ máa ṣe gbogbo ọjọ́ ló kún fún ire ló sì kún fún ibi gbogbo ọ̀sẹ̀ yìí náà ló kún fún ire ló sì kún fún ibi ibi ọ̀sẹ̀ yìí yàgò lọ́nà èmi Bọ́lá Fọláṣadé mi ò bá ẹ̀ tán ọmọ mi ò bá ẹ̀ tán ọkọ mi ò bá ẹ̀ tán ìbànújẹ́ òṣì àbá ọ̀tàn àìrínà àìrílò ẹkún òṣì àbá ọ̀tàn yàgò lọ́nà yes ìbànújẹ́ ọ̀sẹ̀ yìí oṣù yìí tó kù náà dùn yìí àti tọdún tó gbàgbọ́n yàgò lọ́nà fọmọ mi yàgò lọ́nà fẹ́mi àtọmọ mi àtọkọ mi yàgò lọ́nà fáwọn olólùfẹ́ mi yàgò lọ́nà ìbànújẹ́ ẹkún àti òṣè òṣì wàhálà yàgò lọ́nà we reject you totally yàgò lọ́nà yàgò lọ́nà yàgò lọ́nà yàgò lọ́nà yàgò lọ́nà yàgò lọ́nà yàgò yàgò yàgò yàgò ibi ọ̀sẹ̀ ibi tó kù lọ́dún lówó kù lóṣù yàgò lọ́nà fẹ́mi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi yàgò lọ́nà yàgò lọ́nà mi ìbá ẹ̀tàn àìdọ́jì òyìnbó ire ọ̀sẹ̀ yìí yá wọlé lọ́tún àti lósì ire ọ̀sẹ̀ ire oṣù ire ọdún ire tó kù lọ́dún àti ọdún tó bọ̀ ó yá máa wọlé gbogbo ire ó yá ní gbogbo ọdún ayé mi máa wọlé ire máa wọlé tọ̀ mí lọ́tọ̀ àti lósì níwájú àti lẹ́yìn lókè àti ìsàlẹ̀ ire máa wọlé ire máa wọlé tọkọ mi máa wọlé tọmọ mi ire máa wọlé ire máa wọlé ire máa wọlé ire máa wọlé ire ó yá máa wọlé máa wọlé máa wọlé ire gbàngbà kábìtì kábìtì ní ire tèmi kábìtì kábìtì kí ni ire tèmi kábìtì kábìtì ire ire láríwá àti gúúsù níwọ̀rùn àti nílà ire ire ire blessing from east west north Baltazar. Oh, locate me now. Locate me. Come into my premises. Come into my house. Come into my life. Come into my daughter's life. Long life prosperity. It's my portion. It's my portion. It's my portion. It's my children's portion. It's all my well wishes portion. So shall it be. Thank you, Father. We worship you, Lord. In Jesus' powerful name we pray. Amen. Thank you, Father, for this morning. We worship you, Lord. We worship you, Lord. We worship you, Lord. In Jesus' name. Thank you, Father. <laughs> you good morning. Before talking, let me share grace first. Thank you, Father, for this morning. We give you praise. We give you honor. May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of Holy Spirit be with us now forever, forevermore. May surely goodness and mercy, such as some favor shall follow us all the days of our life. We shall dwell in the of the Lord forever and ever. Amen. We shall be like a tree planted by the riverside and bring forth in the flow of the season. Our leaves shall never wither, whatever we lay on shall prosper. The name of the Lord is a strong one. The righteous unto it are saved. Myself, my people, my daughter, my husband, all my people all over the world. We run in the warehouse of Jesus as mountains surrounded Jerusalem. Over the mighty surround our life, blessing with favor, with goodness, with testimony, with power, with joy. Both now forevermore. Amen, amen, amen. Jesus' Say hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Isaiah 60 verse 1. I will rise and shine for my light has come. Amen. So, those of you inboxing me, try to pray on my intelligence. Please be careful. Those men calling me, please, I want to talk to you. You want to record me so that you give it to somebody. Wọ́n lè sọ pé mo ń bọ́kùnrin kan, wọ́n lè manipulate, wọ́n lè mo media. Be careful, okay? Be very careful. And those of you behind it, you can see I'm praying. My prayer is not for fun, okay? I don't joke with my prayer life. And I don't joke with people who play on my television. Except in rioting, you mean rioting you. Oh, face your warrant now or you want to die. The Lord will destroy you now. Mm-hmm. So, me if my friend any recognition. Somebody called me this morning. I mean, send message to me on my messenger. Babe, please, òun fẹ́ bá mi sọ personally pé ó wà very important kìnìkan He sent his number and I WhatsApp him. Ló what do you want have to say? Kò rí nǹkan And I told him, okay, send voice note. If it's important, I can intervene about it. Kò So those of you on Facebook, gbogbo yín pátá ni mo mọ̀ o. Ẹ jẹ́ kó yín pé àtàwọn I know all of you. Be careful. Stay clear. Stay away from me. If I'm not in my dancing, my dancing me. Just Maintain your day. Okay? I'm going for now. I'll be back again. Anybody má dé ní nǹkan náà ni mi ní dé bá. Mo máa mo máa fẹ́ lọ wá nǹkan tí mo fẹ́ fi dúró dé náà mi. Mi some food nípa oúnjẹ when wọ́n bá over irú You bread yẹn. get bread here. I get bread. tí mo rà mí yẹn tí má ti jẹ. Mi ò mọ nǹkan bread We have kò jí náà ni kò tẹ̀ Ìràyè to feel somehow. But tí jí báyìí, ló calling ń But before that, I'm going for now. Get will with my sweetheart. Bye for now. Love you guys. Mm-hmm. mo ń bọ̀ náà jẹ́ n fi kíní wọn yìí mo fẹ́ gbé ènìyàn torí ẹlòmíì máa fẹ́ kó máa sọ̀rọ̀ òun kó máa dárúkọ platform ẹ̀ àwọn yóò ṣe díẹ̀ díẹ̀ nìyẹn lánàá ẹ former landlord mẹrẹdẹ lánàá tẹ rí message me. ó ní look at it. ó do you order two package ó do you order two package Money ní yes gbàtí mo sọ pé yes ó tì kẹ ìnẹ́sìn the pé wá the sí ṣe rí déètì tí ó wà lábẹ́ kínní yẹn déètì yẹn was September nine mo ti sanwó eléyìí tipẹ́ o èyí tí ó jẹ́ original rẹ̀ o for last month àbí for this month mi ò sínú lẹ́yìn ṣe rí déètì yẹn ó fẹ́ kí n san one eighty àwọn wèrè kan nàìjíríà ni ó ń ṣiṣẹ́ yẹn fún un bóyìnbó náà ń jáde mo dẹ̀ ti sọ fún package tí mo tí wọ́n dà i got two hundred and something bẹ́ẹ̀ ó lè fi di kó mú kan fún ìyàwó ẹ̀kọ́ náà mú kan aṣọ tí mo wọ́n dà yẹn ọmọ mi nìkan èmi náà nìkan kó fún ọmọ ẹ̀ nìkan àmì kó fún ìyàwó ẹ̀ nìkan kó náà wọ̀ kan so COVID fi di owó ẹ̀ mo tún san lé ní. Hmm. Hmm, mo fẹ́ dìde mo fẹ́ lọ tó tọ́sọ̀nà àwọn kọ́ máa kékeré báyìí.